Jehovah. lórí ogogo alágbára tí gbogbo èèyàn ń gbàgbà àṣẹ látọwọ́ ẹ̀. mo dúró lé mo dúró lé ilẹ̀ mìíràn iyanrìn ni iyanrìn làwọn yẹn gbogbo èmi dúró lórí Kristi àpáta ayérayé. kí ló dúró lé ń ṣé kèé sórí eégún lé bàbá. kì í ṣe bí mo máa ṣe kì í ṣe agbára mi kì í ṣe títóbi mi lẹ́sẹ̀ dá mi sí o bàbá. kì í ṣe bí mo ṣe. àbí mímọ̀ ṣe tiẹ̀ ni. All right. Kì í ṣe agbára ṣe tán mi All right. bàbá ọlọ́run mi. ọlọ́run mi yóò. ọlọ́run mi ọlọ́run mi. ìwọ lójú tí mo fi ríra ìwọ ní kọ́kọ́rọ́ tí mo fi ń ṣílẹ̀ ìwọ lórí tí mo kọ́ iná ayé ẹ̀jẹ̀ ojú mi kí ni mo ní tí mo lè mú wá o owó lẹ́ mo yíra bàbá ọlọ́run mi. Oh mi ò lè dá ọyìn. Ohùn mi kò lè yìn ọlọ́run. Ohùn mi kò lè yìn. ṣe lérí o. a dá ògo padà. we return the glory back. fún ẹ̀rù tó ju ẹ̀rù lọ. yes sir. agbára tí ń ṣògo lórí agbára. ọba tí ò ṣe é bàjà. almighty God. ọba tí ò ṣe é bàjà. yes. ó tóbi o bàbá o mà tóbi o ó tóbi bàbá ó mà tóbi o ọba tí kì í gbàbẹ̀ tẹ́lẹ̀ ọlọ́wọ́ gbọgbọ́rọ́ àfúnni màsíre ń o ó tóbi o yes. ah ọlọ́run ayérayé baba ọba tí ń jẹ́ èmi ni má bẹ̀rù adàgbà má tẹ̀pá adàgbà má lo gíláàsì ọba tí ọba ayé kì í bá fi gagbága dragoni dán wò oorun ẹ bẹ́ẹ̀ ni ọba àwọn ọba gba ọpẹ́ wa. Amen. Amen láìdé orí ọ̀nkú ọ̀nkú ọ̀bọ̀dà fara ó ní mi ọ̀mọ lọ́n. I don't know that God. wọ́n gbìyànjú. ó ní I don't know God. mi ò mọ ọlọ́run náà. olórí eléégún gan-an tó jẹ́ dragoni àní ní wọ́n gbé òun àtọ́lọ́hún pọ̀. wọ́n ní ẹjọ́ díje lẹ́yìn wọ́n wọ́n ọmọ nǹkan kan lé. torí ìgbà tó di òru lọ́nà bá ṣe bí ṣe ṣe lọ́ba ràn yẹn ọlọ́run ní àwẹ̀ dọ̀bálẹ̀ mo busy. I am busy. dọ̀bálẹ̀ mo bàbá mi bá da dọ̀bálẹ̀ iwájú. nígbà tí àwọn bàbá eléégún dé làárọ̀ wọ́n ní dragoni ìgbà tí bàbá no regret dé wọ́n ní dragoni kì sí ọ́ ó ní wọ́n lù mí lùkùlù mi wọ́n bá tún tóró lágbára wọ́n tún sọ̀rọ̀ pé kò sọ bí ẹ ṣe da púrímù lábẹ́ ẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀rọ dragoni náà lágbára wọ́n dira powerful. He was empowered. Ọ̀gá. Master. Ẹni tó ní bá ọba dàmọ̀ ni. He that you know if you know who he is. Ọlágbá àjogún tó ń jà. He has power over your battle. Wọ́n wá gbé dragon kalẹ̀. They put dragon down. Wọ́n kì í lẹ́bọ̀, wọ́n kì í ló sà. They empowered him. Wọ́n ní lálẹ́ yìí. They said tonight. A ti dira fún ọ. We have prepared you. A ti dira fún ọ. You have been empowered. Bó ṣe wà yìí. As you are. A ti gbébọn lé ọ lọ́wọ́. You have been given a gun. Ìbọn alápá títí bàbá mi máa ń yìnbọn pàápàá olúwa. Nyẹ́ngbélé dragon lọ́wọ́. Nígbà ó di òru. Dragon bá tó ṣe bí bí ọdẹ. Elijah wanted to like a guy. Ó ṣe bí ọdẹ. Ọba tún dìde yọ ọjà. Lọ́lọ́run ni. Tani ọ́. Who are you? Ó lè mọ̀ Dira. He said, I am dragon. Ah. Ìwọ Dira. You dragon. Dọ̀bálẹ̀ the president yíyá ló ń ọ̀dọ̀bálẹ̀ he said no bàbá mi bá gbé lọ́ba kan ẹsẹ̀ rẹ̀ àtàpá rẹ̀ ọba kan orí ẹ̀ ọba bá wọn kó sẹ́nu ọ̀nà pé tọ̀ kẹ́ ẹ má máa wà kí bẹ́ẹ̀ bá dé láàárọ̀ ẹ kan yín kẹ́ ẹ lọ lé o nígbà wọn dé wọ́n rí dragoni ó ti rún torí torí wọ́n wá pè pé ẹ̀gbẹ́dìrá ẹ̀gbẹ́dìrá ò lè dàmà lọ́wọ́ wá rí níbi tí ó rún sí eh, àwọn tó tún tẹbi tó wà mọ́lẹ̀ ìdí wọn bá tún yọ bẹ́ẹ̀ ni bàbá mi tí ò ṣe bá àfigagbága ọba ayérayé gba ọpẹ́ wa kì í ṣẹgbẹ́ ọba àlú yín. he is above the king of your hometown. bẹ́ẹ̀ ni sà. yes sir. ó jọ ọba àlú yín lọ. he is more than the king of your hometown. kì í ṣẹgbẹ́ ọba kọ́ba. he is superior to every other king. bẹ́ẹ̀ ni sà. yes. àwọn ọba ayé ń dádé. every king dey wear crown. adé ni. ordinary crown. bàbá mi wẹ̀wù. my daddy put on his cloth. ọjọ́ tó bá kankan. he doesn't resemble as a king. aláyélúwà. your majesty. adé iná la aládé rẹ̀. is Christ out of fire. bàbá mi àgbàlagbà oyè. ọba ni sọ̀rọ̀ kí yàtán. yes. abánipàdé mú ogun tán láyé oh, ẹni. bàbá mi àgbàlagbà. àyà màrúwàdà yà kàfà. ọlọ́run ọpẹ́ wa. ta ni ọ̀ dẹ̀wò láì dé. ìgbà tó ń gbé egun gan. ọkọ̀ọ̀kọ̀ hmm. bó o ti dọ́lọ̀ mọ̀ nígbà wọn. ọkọ̀ọ̀kọ̀ hmm. gbàdúrà pé olúwa egun kí lọ níwọ̀n gbé kúndùkì àbí. Hmm tọ́ǹbolo nù. ṣé tọ́ǹbolo ni wọ́n gbé ìgbà tó ń gbé tọ́ǹbolo tó bá jẹ́ pé mo mọ̀ nígbà máa ti lù ọ́ sí elése nínú ẹ̀kú ebi wọ̀ wá ní lónìí ọba àwọn ọba gba ọpẹ́ wa tí ìbá jẹ́ pé bí mo ti ń dalẹ̀ ẹgbẹ́ ẹgbẹ̀rún ọmọ pé bàbá tọ́ǹbolo ni ọ́ ọba àwọn ọba adá ògo padà olúwa gba ọpẹ́ wa olúwa gbẹ̀yìn wa ọba tí ń gbàdọ̀bálẹ̀ ọba Your Majesty ọba tó láṣẹ lórí ọba Your Majesty màrúwà kàbọ̀rúàmà ànàmásálì kàpà bàbá mi lẹ dragoni mọ́lẹ̀ ó rìn wọnú ná ó tẹ́lẹ̀ ná aláìmọye ń pè lẹ́kẹ̀rin nínú ná ẹni ọ̀dà mọ̀ pé ní àkọ́kọ́ nínú ná atẹ́lẹ̀ tájú ẹni dójú ogun bàbá mi wọnú kìnìún bọ̀dá dàní wọnú kìnìún lọ nígbà àwọn dénú kìnìún kìnìún bàbá mi ti rán kìnìún lẹ́nu pa tani jẹ́ kìnìún ayé níwájú kìnìún ọ̀hún ọ̀ràn kìnìún ayé lẹ́nu pa nígbà dáníẹ́lì débẹ̀ ọ̀gá ní orúnkún mi àwọn kìnìún sọ pé àwọn àbẹ̀lẹ̀bù wọ́n tẹ̀yìn lẹ̀ ọ̀dẹ̀ sùn ibi ọmọ ọlọ́run ọ̀dẹ̀ fọ́ sùn lórí kìnìún ó fi kìnìún rọrí nígbà alẹ́ mọ́ ọba ní Daniel ìjọ ọlọ́run gbà ọ́ ó lè ti gbóhùn ní gbẹ̀yàn gbóhùn ní gbóhùn ọlọ́run Daniel ní ọlọ́run mi ẹni tẹ́lẹ̀ sí ó ti ṣáájú mi wá ah, ọ̀gá ọ̀mẹ́ni tí ń pẹlẹ́ yìí rẹ̀ ló ti sunkún kí ni pọ́ lẹ́kún tó o bá mẹ́ni tó wà lẹ́yìn rẹ̀ wàá nu ojú rẹ̀ nù ó ní máa wulẹ̀ sunkún lórí kankan alágbára tí gbanilọ́wọ́ ọwọ́ agbára tó lágbára ẹni lọ bàbá mi àgbàlagbà oh, àkáàdù máa kàfà wa tani ò yìn ọ́ tani ò forí balẹ̀ ah, wo wo nebukadi ọba bọ̀dá nebu ó ní ohun ọ̀dọ́ lọ́mọ ń dá yí olúgbogbo olú yìí olúwa lẹ́mi mọ̀ dá ó lò sí àríyànjiyàn àwẹ̀dọ̀balẹ̀ lọ́ba ṣubú àwọn èèyàn bá fẹ́ gbé ọlọ́run ní kọ́ ọ lé bá a mọ̀ pé torí mò ń bẹ lẹ́yìn ẹ̀ làwọn èèyàn fi sọ̀pọ̀ tì èékánná wọn yọ your name will lọ́ba yọ sọ̀bọ̀lọ̀ bí èkánná ẹranko káwọn èèyàn bá lọ́ba níbẹ̀ bá gbé mi màá dìde fúnra mi bàbá Messi tó pàṣẹ ẹyẹ ẹyẹ ẹdá yẹ jọ sí la ara rẹ bá wù yẹ jáde fúnra ẹ lójú ti lè kú láàrin ìlú bàbá mi ọba tí gbàdọ̀ balẹ̀ ọba lọ́ba jókòó lórí àga. igbó dénú gbó yọ ọmọ wa isu tí ọ wà bàbá mi ní gbó kókó ni ọmọ jẹ o ọmọ jẹ sukẹ ọmọ pari finu ìwọn hmm. jẹ koko ọdún méje oṣù méje ọ̀sẹ̀ méje ọjọ́ méje wákàtí méje ìṣẹ́jú méje àwọn ah. aráàlú ó sì mọ̀ pé ah, ọ̀sọ́ba ó bàbá mi jókòó lórí ìtẹ́ ó sì dájú àwọn ẹ̀dá àlàyé àwọn èèyàn sì rò wípé nebukadnesari ní ìdájọ́ wọ́n sì mọ̀ pé òun bẹ̀ tí rìn kí bàbá mi ní wọ́n ń ṣèdájọ́ ọdún méjèèjì yìí ìyàn òmùnílù ebi ọ̀pá aráàlú wàhálà ò sí nílùú lórí àti lẹ́bọ̀ dánébù wọgbó ọ̀gá ọ̀tá rẹ̀ máa wọgbó lọ. Uh-uh. twenty one times ní kẹ́sì àrẹ nígbà òpin ọdún méje ọjọ́ méje ọ̀sẹ̀ méje ọ̀sẹ̀ méje wákàtí uh, méje bàbá mi wá yọjú sí ta lọ́lọ́hún ọlẹ́yin ni dáàdi. ọ̀dà padà gbòòrò. na go back to Yoruba land. lọ́ba wá gbòòrò padà. Hmm. wọn ò lè dẹ́rú ẹ̀ wò màlá yìí kéèkú ń wọlé báyìí. sọ́wọ́n pẹ́ kàn mọ́ sọ láàárọ̀ Jésù ló ń fẹ́ jẹ tẹ́bùtì. Hmm. insult burúkú ó ní òun ó lo òkè tó gajọ ọlọ́run lọ tó fẹ́ jẹ ó fẹ́ fọlọ́run ṣe deputy ah! bàbá mi kàn kásẹ̀ báyìí ni pé mọ̀rángẹ́lì kan ẹ lọ dín pẹ̀lú ẹ̀ wọ́n lè bọ́ sínú rẹ̀ ọ̀gá agbára tó jẹ gàbálí olórí wo amẹ́ rẹ jí ó lé agbára yẹn lọ náà. Amen. Amen gbogbo agbára tó jẹ gàba lórí ayé rẹ akayamaru ada elume selikepa anamaru akayamasa elume keda yamakaba anamaru akayalikapa agbára yẹn gbiná dà gbogbo májẹ̀mú tí ayé lò ní olórí láti yọ ayé rẹ lẹ́nu mo bẹ ìpè Ọlọ́run àwọn àpótẹ. God of the apostles. Amen. Amen. kí ni ayé gbèrò láti bá ọ fínra kí ni ayé lò láti bá ọ jà kí ni wọ́n rán láti dá ọ kí ni wọ́n ń bọ́ láti dínà má ọ mo gbé iná dání mo pé ìpè ọlọ́run àwọn àpọ́sẹ́lì ó ti iná bọ̀ lálẹ́ ẹ sí à prógrámù yìí bẹ́ẹ̀ tí ń sí àrẹ mo kéde rẹ ibi tí ire rẹ á sí mo bá olúwa sọ̀rọ̀ ire jáde fún ọ lálẹ́ bẹ́ẹ̀ tí ń ṣe àrẹ̀ mo sọ tẹ́lẹ̀ ibi ẹ̀tọ́ rẹ̀ ẹ̀tọ́ rẹ̀ jáde màkàdàrú àmà ọba mi gbọ́ pẹ́ wa gbogbo ẹ̀ṣẹ̀ torí bá a bá láàdẹ́sẹ̀ àtàrà wa jẹ ni ọlọ́run oh ìwọ nìkan ni sà nítorí àánú àbí sọ ọláwìjà rẹ ni láyé nítorí àánú sani nítorí torí àánú kìí ṣe nítorí àwíjàre nítorí àánú nítorí àánú ni ọlọ́run dáríje wá. Oh, ọlọ́run dáríjì wá ọlọ́run dáríjì wá ọlọ́run dáríjì wá ọlọ́run dáríjì wá ọlọ́run dáríjì wá ọlọ́run dáríjì wá dáríjì wá dáríjì wá bàbá dáríjì wá bàbá dáríjì wá bàbá dáríjì wá bàbá dáríjì wá ògo ni fún orúkọ rẹ ògo ni fún orúkọ rẹ béèrè agbára sà. ask for power sà. agbára tí mi ò fi ní wáyé asán. power for me not to live in vain. kí ni mo wí. agbára tí mi fi ní wáyé asán. I don't want to live in vain. so o lè gbàdúrà yẹn. I will praise. láàrin yes sir. ibi tó bà mí lẹ́rù. yes. ó ní ariwo pàṣán. ó ní mo rí òkú. I see the dead. ó ní kọsẹ̀ lára òkú ìwé náàmì orí kẹta ó ní òkú látẹsẹ̀ kejì lọ ah. ó ní òkú ń kọsẹ̀ ni sà ọmọ hmm. túmọ̀ tí ń sọ ni ẹni ojú ń pọ́n òkú ẹni ojú ń pọ́n hmm. ah, kálukú wa ń bára wọn jà wọ́n ń dára wọn lẹ́bi ojú ń pọ́n ọkọ àtìyàwó ìyàwó ń dá ọkọ lẹ́bi ọkọ náà ń dá ìyàwó ìyàwó ń sọ fọ́kọ pé ìwọ lọ wà ń di ọ̀rọ̀ mi ọkọ náà ń sọ fún pé ọwọ́ rẹ ni mo bá mi òkú kọsẹ̀ lára òkú. they are eating each other. ẹlẹ́sìn gbé idà rẹ̀ tí ń kọ yàrá. àti ọkọ rẹ̀ tí ń dẹ́ yàrá sókè. ọ̀pọ̀lọpọ̀ làwọn ẹni tá a pa lápá ayé. àwọn ọ̀pọ̀lọpọ̀ ayé wọn ń gbé ayé bí ayé ẹni tí ò sí mọ́. òkú ò lópin. Ah, wọ́n ń kọsẹ̀ lára ara wọn wọ́n ń bára wọn jà. bẹ́ẹ̀ wọ́n lọ ń bẹ́ẹ̀ di ọ̀rọ̀ mi wọ́n ni torí kò sí agbára sa ẹgbẹ́ ẹgbẹ̀rún iṣẹ́ náà sọ̀dọ̀ kú ọ wá ń sọ pé ẹni tí ń tajà ń sálẹ̀ yẹn ó ní sẹ́mi o ó ń sọ pé màmá mi tí mo lọ kí jọ ní ní sẹ́mi torí kò ní agbára sa bàbá ẹ̀rọ mi lágbára kí n má bàa wáyé asán ẹ wọ̀ mí lágbára ẹ wọ̀ mí lágbára ẹ wọ̀ mí lágbára ọyọyọyọyọyọyọyọ bàbá mi o àyà màrú àdàyà kàpà bàbá ẹ̀rọ mi lágbára ẹ̀rọ mi lágbára ẹ̀rọ mi lágbára ẹ̀rọ mi lágbára ẹ̀rọ mi lágbára ẹ̀rọ mi lágbára ẹ̀rọ mi lágbára ẹ̀rọ mi lágbára ẹ̀rọ mi lágbára ẹ̀rọ mi lágbára ẹ̀rọ mi lágbára ẹ̀rọ mi lágbára ẹ̀rọ mi lágbára bàbá ró mi lágbára ró mi lágbára ró mi lágbára ró mi lágbára ró mi lágbára agbára wọnú mi wá agbára wọnú mi mi wá agbára wọnú mi wá agbára wọnú mi wá agbára wọnú mi wá agbára wọnú mi wá agbára wọnú mi wá agbára wọnú mi wá agbára wọnú mi wá agbára wọnú mi wá agbára wọnú mi wá agbára wọnú mi wá agbára wọnú mi wá agbára wọnú mi wá agbára wọnú mi wá agbára ọ̀yá wọnú mi ọ̀yá wọnú mi agbára wọnú mi ọ̀yá wọnú mi agbára wọnú mi ọ̀yá wọnú mi agbára wọnú mi ọ̀yá wọnú mi agbára wọnú mi ọ̀yá wọnú mi agbára wọnú mi ọ̀yá wọnú mi agbára wọnú mi ọ̀yá wọnú mi agbára ọ̀yá wọnú mi agbára ọ̀yá wọnú mi agbára ọ̀yá wọnú mi agbára ọ̀yá wọnú mi ọ̀yá wọnú mi Jésù Olúwa wá. Amen. Yes, sir ẹ gbà lẹ́ẹ̀kan sí sà. repeat it once again sà. agbára tí ayé ò lè dá lóró. power that evil people can stay. bóyá bí ọdún mẹ́ta àbọ̀dún mẹ́rin bọ̀dá tó wọlé bọ̀tọ̀ bọ̀dá onígínì yẹn dà. where is that guinea brother. But yẹn gan yẹn dà bọ́dá yẹn gan ẹ bọ́dá ni ọlálẹ́yìn so now tẹ́mi àti ẹ̀ là ń lọ sí Ìkòyí we went to Ìkòyí anybody tó bá ti lọ ilé obìnrin tẹ́ ẹ̀ rí fọ́jọ́ mẹ́rin ẹ kọ́kọ́ so now à hmm. ń lọ Ìkòyí tó tọ́dún mẹ́rin báyìí. is it four years now? Eh, so now àwa dé ojú ọ̀nà odò òkú wà látòkè. was the traffic. àwa mo wá ní ma máa gbé mọ́tò bọ̀ mo fẹ́ mọ tí ń ṣẹlẹ̀. I want to know what is happening. àwa rìn ọjọ́ Saturday a fẹ́ sun Ìkòyí kágbàdo àmọ́júmọ́ Sunday kádàrí lọ church àwa rìn mo wá dé ojú odò odò àṣejìrẹ́ mo wá rí tí àwọn èèyàn pé bẹ́ẹ̀ mọ́tò kan ń bọ̀ láti ọ̀nà Èkìtì ọjà sínú odò yẹn sá. Ah, and he fell inside the river. wọ́n wá ń wá ìdájọ́ lọ ni wọ́n wá ń gbìyànjú bí wọ́n ti yọ àwọn tí ń bẹ níbẹ̀ wọ́n jẹ́ ìrọ̀lẹ́ sátọ̀dé bí aago márùn-ún àbọ̀ wọ́n wá ń gbìyànjú wọ́n wá dúró pé ẹ jẹ́ ń wo ìran ìdí ẹ̀ wọ́n wá ń wò tó ìdáwọ́ wọn sọ pé ẹ yọ wọn nígbà wọn yọ wọn wọn yọ wọn wọn yọ bí a méjì ọkọ ìyàwó àtìyàwó àti bẹsùmá àti bẹsùlẹdì oh, àti ọmọ ìyàwó kan ah. àti dráìvà just wọ́n parí wedding ní sáìdì èkìtì. they finished the wedding at the side. wọ́n ti bínú wọn wọ́n ti sa wọ́n ti sàpèjúwe ibi tí wọ́n parí ẹ̀ sí. tó wọ́n wá jẹ́ wọn dásẹ̀jì rẹ̀ wọ́n dẹ̀ kó sínú odò. Ah. àwọn gbogbo àwọn márààrún yẹn sì para mẹ́fà ah. wọ́n sì parẹ́ síbẹ̀. ẹ sà kéésè ojú ìgbà tí wọ́n ń jáde ni wọ́n ti sìn wọ́n. wọ́n jẹ́ wọn ṣe ayẹyẹ ṣùgbọ́n wọn ò jẹ́ wọn ṣe ọ́nímù. Hmm. wọ́n àgbà kan sọ́nímù ah. wọ́n ní kan lọ́ọ́ máa ṣe ọ́nímù wọn lókè lọ́hùn wò mí sà ọ̀dájú ni ènìyàn sà ohun tó lè ṣe ni kó o kún fún agbára ọlọ́run torí àárín àwọn ọ̀tá là ń gbé oúnjẹ ọ̀tá ló ń jẹ àwọn tí ń rí ọtọ́ ń bínú rẹ pọ̀jà àwọn tó fi ọ̀rọ̀ àwọn tí ń gbowó rẹ tí ń lépa ẹjọ́ tó máa wálẹ̀ wọ́n pọ̀ ju àwọn tí ń gbàdúrà pé ọmọ ìjàbọ̀ lọ ẹjẹ́ nìkan gbàdúrà àkáyàrú àmàdà màsódà yálẹ̀ kàpà ẹ pé jésù lẹ́ẹ̀kan ṣoṣo agbára tí ayé ò lè dá lóró. power and work cannot stay. bọ́ọ̀lù ayé mi. tọmọtọmọ. with my children. tayataya. bọ́ọ̀lù ayé mi. bọ́ọ̀lù ayé mi. bọ́ọ̀lù ayé mi. bọ́ọ̀lù ayé mi. ayọyọyọyọyọyọyọ. ayaru naka fayama saya. elume seda ni akaba wọlé. baba oya bọ́ọ̀lù agbára bọ́ọ̀lù agbára bọ́ọ̀lù mẹ́ agbára bọ́ọ̀lù mẹ́ ọ̀yá bọ́ọ̀lù mẹ́ agbára bọ́ọ̀lù mẹ́ ọ̀yá bọ́ọ̀lù mẹ́ agbára agbára agbára agbára agbára agbára agbára agbára agbára ọ̀yá bọ́ọ̀lù mẹ́ agbára ọ̀yá bọ́ọ̀lù mẹ́ agbára ọ̀yá bọ́ọ̀lù mẹ́ agbára ọ̀yá bọ́ọ̀lù mẹ́ ọ̀yá bọ́ọ̀lù mẹ́ ọ̀yá bọ́ọ̀lù mẹ́ bọ́ọ̀lù mẹ́ bọ́ọ̀lù mẹ́ bọ́ọ̀lù mẹ́ bọ́ọ̀lù mẹ́ bọ́ọ̀lù mẹ́ bọ́ọ̀lù mẹ́ bọ́ọ̀lù mẹ́ bọ́ọ̀lù mẹ́ bọ́ọ̀lù mẹ́ bọ́ọ̀lù mẹ́ bọ́ọ̀lù mẹ́ volume volume volume volume volume volume volume volume jésù olúwa wá àwọn ó sọ múra fọmọ wọn àwọn á jẹ́ múra fọmọ wọn ẹ̀mí mímọ́ dì mí lámùrè ogun ẹ̀mí mímọ́ múra fún mi ẹ̀mí mímọ́ múra fún mi ẹ̀mí mímọ́ múra fún mi ẹ̀mí mímọ́ dì mí lámùrè ogun ẹ̀mí mímọ́ múra fún mi ẹ gbà lẹ́ẹ̀kan sí i agbára tí o ṣe dá dúró bọ́ọ̀lù ayé mi kí ni mo ní o ṣe yálé àkàdáàrí màkàbà yá máa wà dá àkẹ́yà wò mí sà bọ́ ọ bá ń dìde máa bèrè agbára kò ṣe dá dúró bọ́ ọ bá ti dìde bèrè agbára kò ṣe dá dúró ẹgbẹ́ ẹgbẹ̀rún ló òkè lánàá wọ́n mú wọn wálẹ̀ torí wọn ní agbára tí o ṣe dá dúró ẹgbẹ́ ẹgbẹ̀rún pinnu àti dìde ṣùgbọ́n wọ́n dá wọn dúró sójú ẹgbẹ́ ẹgbẹ̀rún wáyé tògótògó ṣùgbọ́n wọ́n dá ògo dúró ẹsí à program ìgbà mọ́kànlélógún ẹjẹ́ nìkan gbàgbà yẹn agbára tí ò ṣe dá dúró ọyá bọ́ọ̀lù mi ọyá bọ́ọ̀lù mi ọyá bọ́ọ̀lù mi ọyá bọ́ọ̀lù mi ọyọ́yọ́yọ́yọ́yọ́yọ́ bàbá mi ò àkàrò má dá yá má kábàrúwàdà ìlú mi ṣe é dàrí àkàbà ọyá ọyá ọyá wọnú mi ọyá agbára ọ̀yá wọnú mi ọ̀yá wọnú mi ọ̀yá ọ̀yá wọnú mi ọ̀yá wọnú mi ọ̀yá wọnú mi ọ̀yá wọnú mi ọ̀yá wọnú mi ọ̀yá wọnú mi ọ̀yá wọnú mi ọ̀yá wọnú mi ọ̀yá ọ̀yá ọ̀yá wọnú ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá wọnú mi ọ̀yá wọnú mi ọ̀yá wọnú mi ọ̀yá wọnú mi ọ̀yá wọnú mi ọ̀yá wọnú mi ọ̀yá.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

idaliru pa yali maruada edume seli keruada yali marua kaba yama Aye, ayé rẹ gbàgbára ayé rẹ gbàgbára ayé rẹ gbàgbára.

be able to repeat it or you are totally annoyed. Agbara tó borí agbara kéékèèké. power to overcome little powers. kéékèèké yes sir hmm. agba wọn máa ń kọ́ ni pé agbára ń bẹ láfẹ́fẹ́ hmm. agbára ń bẹ nínú omi oh yes agbára ń bẹ níbi gbogbo agbára jésù tá wọn yọ oh, jẹ́ kí n ṣàlàyé fún ọ agbára kéékèèké ń bẹ nínú ayé o we have little power in this world ṣùgbọ́n agbara ọlọ́run tá wọn yọ God's power is above them agbára kí ni mo gbé hmm. ọ̀tá wọn yọ sà wò mẹ́sà ọkùnrin tó lòun wálé ma wọ́n sọ pé sọ pé bóun ṣe ń lọ òun lọ fẹ́ sẹ́wọ́ ní burúdi change ní sábó ibi láìdé àbí sẹ́yìn kí ló ọ̀rẹ́ rẹ̀ láìdé bẹ̀yìn ká ibi tó lọ́ọ́ lọ látàárọ̀ kọ́ ọ̀hún lọ́ọ́ lọ sẹ́ burúdi change so now hmm. ọlọ sẹ́wọ́ ni lọ́wọ́ àtẹ bàbá kan mọ́lẹ̀ bàbá yẹn ní mọ̀ọ́sẹ̀ parí oògùn yìí mọ̀ wábi tí màá ti dán wò lọ́ọ̀tẹ̀ mọ́lẹ̀ ṣùgbọ́n mi ọmọ tó jí ọmọ bẹ̀mí ogun lẹ́yìn ti mọ̀ pọ̀ kó lórílẹ̀‐èdè ọwọ́ àti ọwọ́ abami. and he push you to come and meet me ẹ gbàdúrà agbára tó bẹ́ẹ̀ ni sà hmm. agbára tí ń dé ọ lọ́wọ́ yìí agbára kéékèèké ni o ẹ má sàlẹ̀ àkàbà iná àti agbára tó borí agbára kéékèèké ọyọ bọ́ọ̀lù ayé mi ọyọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ bàbá yakabaru na yamakabaru ọyọ bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi ọyọ iná àti agbára iná àtagbára iná àtagbára iná àtagbára iná àtagbára iná àtagbára iná àtagbára iná àtagbára iná àtagbára iná àtagbára iná àtagbára iná àtagbára iná àtagbára iná àtagbára iná àtagbára bọ́ọ̀lù ayé mi o iná àtagbára bọ́ọ̀lù ayé mi o iná àtagbára iná àtagbára ọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀ bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi.

ẹ tún àdúrà méjì ní màá pè wá dẹ̀ dáadáa báwo rí bọ́lọ̀ ń bá fẹ́ ṣe é kọ́ ọmọ tó gbé òfò ah. àfọlábínú báyìí kí wọ́n sọ sẹ́ òórùn rẹ̀. Eh, eh, bẹ́ẹ̀ ni sà oh, oorun mute mute eh, um, now báwo bá wá rí gbà ah, mo kí ọkú oríire bẹ́ẹ̀ ni sà wọ́n bá ti di pé ọkùnrin yọ ètè sẹ́nu ahọ́n sẹ́nu <laughs> ah. ẹni yẹn nídìí kí ẹ ṣe deliverance omi tútù fún <laughs> <laughs> èwo tó lọ pé ẹ wò mí sà bẹ́ẹ̀ bá ti pe jésù ẹ máa pariwo lábẹ́ òfin tó há mi má gágá agbára ọlọ́run gbé mi jáde <laughs> kí ni mo ní ó gbé mi jáde gbàdúrà yẹ o gbàdúrà olórin agbára olúwa gbé mi jáde ọyọyọyọyọyọyọyọyọ má sàdà lábẹ́ òfin tó há ayé mi má gbé mi jáde.

jáde ọ̀yá gbé mi jáde ọ̀yá gbé mi jáde bàbá gbé mi jáde bàbá gbé mi jáde bàbá gbé mi jáde bàbá gbé mi jáde Jésù Olúwa wa sọ́ọ̀mọ̀ pé ẹ̀tún àdúrà yẹn gbà Jésù Olúwa wa sọ́ọ̀mọ̀ pé mo ti sọ nípa òfin mọ́kànlélógún ti mẹ́ ọ̀gá òfin wà. Yes sir. Wo mẹ́sà. Look at mẹ́sà. Ọ̀rọ̀ sí mẹ́wù síbẹ̀ àdúrà méjìlá ní bẹ nínú ayé rẹ̀. there was twelve prayer in his life. ó rí dáfídì tí ń lọ jẹ́jẹ́. he saw baby going peacefully. ó wá ara àwọn èèyàn tí wọ́n ń bú. he saw people that been passing him. ó náà bá bu pé tó táwọn èèyàn ṣe ẹjẹ́ mi náà ṣe. that the why people have been doing. àṣẹ yóò bu òun lọ́wọ́. he never knew meet his waterloo. nígbà David wá borí ogun tí ń bọ̀. when he prevail by his battle. ó wá lọ dọ̀bálẹ̀ pé ẹ̀gbọ́n. he went to the pastor, brother. àwọn èèyàn ni búyí tẹ̀mí náà fi ṣe bẹ́ẹ̀. and I tried it. dáfídì wá búra fún. David swear. mo búra fún ọ. I hereby swear kọ́ ilé fún ara rẹ. mo mo búra fún ọ mi ò ní pa ọ. I will not kill you. wọ́n dẹ̀ jọ sàgírímẹ́ǹtì. and the men are like. sẹ́ẹ̀rí dáfídì. David ọ̀tá olùgbẹ̀san ni he happens to be an avenger. wọ́n yìí ṣe dáfídì kan mọ́ gbẹ̀san. there is somebody offending that will have been. kì í ṣe ẹnìkan tí máa sọ pé máa lọ olójẹ́ ńgbà tí ọ̀tọ̀ olùgbẹ̀san dìde sóun náà olójẹ́ ó máa kígbe pé kó lè mú ọ̀tá olùgbẹ̀san nìdákẹ́jẹ́. Hmm. ṣé ẹ rí nígbà tí o tọ́ fẹ́ kú ọwọ́ sọ pé wò mí o solomoni pàǹpà sí mi pàǹpà joabu. and joab ọkà gbogbo àwọn tí solomoni ọpa solomoni wá pè simei simei màá fi ọ sí environment kan. I will put in a given environment environment tí mo fi ọ́ sí wọ́n ilé fúnra rẹ̀ kọ́ ọ máa gbé ní yàrá kan bí hospital ní kóló tó a máa kówó sí ọ gbọ́dọ̀ jáde kúrò l'environment yẹn ọjọ́ ọba jáde kúrò bó máa bẹ́ orí ẹ̀ dànù. a sí mẹ́yì sọ pé oore lẹ ṣe mí o ó sì dúpẹ́. and he appreciated him ó sì wà ń bẹ̀. and he was there. nígbà tó ti wà ń bẹ̀ yẹn pé ọdún méjì. for two years. ló bá gbọ́ pé ọmọ ọ̀dọ̀ òun wọ́n sá lọ à méjì. and two of his housemates ọkàn jáde láago méjì lóòru ni. when it was time ọba wọ ọmọ ọdún ẹ lọ pé ṣé nǹkan ọmọ ṣe yé. it's the wrong with you. ẹ padà wálé. come back home. ibi títí mọ́ ọmọ ọ̀dọ̀ rẹ̀ bú àlẹ́ padà. àwọn olùfisùn ti dúró. ẹnikẹ́ni tí òfin bá ti yá mọ́. Jesus Christ. a ní monitoring spirit. such a person who has monitoring spirit. nígbà ìmàrú àkàvàrú oh, Jesus. nígbà tí wọ́n mú Jésù when they arrested Jesus wọ́n yan olùsọ́tì. they assign God against me. ẹnikẹ́ni tí òfin a máa. Amara is a victim of law. a máa ń lálàá tí ọ̀dà. you have a bad dream. a ní olùsọ. you have a monitoring spirit. a ní ẹ̀mí àtọpinpin. that monitoring spirit. ẹ̀mí ìlọ máa jẹ́ kọ́ máa ríra rẹ̀ lóko wọn. in his village. ẹ̀mí ìlọ máa jọ bára rẹ̀. nílé ìwé tó lọ. in his summer school. àṣẹjáde. authority locate you. lábẹ́ òfin tó wà. under the law where you are. ó yẹ jáde. amen. so ti rí o. yes sir òru tó lọ yẹn bó ti ń jáde ní twelve lóru àwọn olùṣọ́ sì mọ́nítọ̀ sí may for two years. those that monitoring the days over two years. solomoni ń sanwó olùṣọ́ was paying them. láti máa mọ́nítọ̀ sí may. to monitor his Look at me sir. ẹni ọ̀yàn monitoring spirit tìyàn kan náà mọ́nítọ̀ yàn. ooru ẹ o. is making sacrifice. gbogbo òrìṣà tí ẹni ọmọ mọ́nítọ̀ yàn lórí ẹ̀jẹ̀ tí ń gbà lọ́wọ́ ẹni ọ̀rọ̀. there is a giving plan. gboggo ẹni tí ọ̀kan tí ọ̀nà. those that are raising power he takes. tó ló ń sàgbọ́dọ̀ dá ọ dúró. want to stagnate you ọ̀gá sàmì mẹ́ta ọlọ́run kó wẹ́ẹ̀sì wọn dà. yàmọ́ salekapa. ẹni tí ọ̀kan tí ó dà. ẹni tí ọ̀kan tí ó dà. tó fẹ́ fi ọjọ́ orí rẹ sòfò. ẹni tí ọ̀kan tí ó dà. tó fẹ́ fi ìwà sáyé rẹ sòfò. mo bá olódùmarè sọ. ọlọ́run àwọn àpọ́stẹ́ẹ̀lì ó wẹ́sì rẹ̀ dànù ayé kedu náà yà máa kábà ẹni tí ọ̀kan tí ó dà gbogbo ẹni tó lò máa ní ntọ́ba náà kó máa rí pọ́ǹda òdúró ayé máa kẹrù àdàbà oh, káyàlíà ọlọ́run àwọn àpọ́tẹ́ ó wẹ́sì rẹ̀ dáná. Solomon ìsanwó okú Simei pé ẹ máa bá money ẹ̀. Solomon was paying for his debt. wọ́n dẹ̀ monitor, Simei fọdún for two years. àwọn tí mọ́nítọ̀ rẹ̀ wọ́n yìí sùn. they don't sleep. òru ni Simei jáde o kí ló la sọ fún Solomon a sì rò fún náà wọ́n lọ jí Solomoni lójú oorun so àwọn tí wọ́n ní ká máa mọ́nítọ̀ rẹ̀ wọ́n fún ọ ní free ticket láti wọlé wá bò bẹ́ẹ̀ sà wọ́n ó ti lọ Gaza ó ti lọ gé padà bọ̀ láfẹ́ jùlọ ẹ wo odidi ọba ó náà gọ sínú igbó ọba ni wọ́n bò gbé wa wo ẹni sọra rẹ̀ dẹranko tó yọ ayé rẹ lẹ́nu ọlọ́nkọ yọ wọ́n lẹ́nu. Yes. ó ní kí ni mo sọ fún ọ. what did I tell you. ó ní kí ni mo sọ fún ọ. what did I tell you. ó ní ebi mo ní ọwọ́ àánú àmọ́. I told you to be in a Christian. ẹ sà kò sí celebration and isolation. there is no celebration and isolation. ẹ God. àwọn èyí celebrate ẹ̀la isolation. káyà bẹ́ẹ̀ ni sà ìrònú ni àárín ikú àti yè ní isolation. it's between life and death. ọjọ́ èèyàn bá bọ́ ta ní sẹ́ńdà lẹ́bí celebrate yẹ ẹbí ẹni tí ń bẹ láì isolation kì í celebrate yẹ. for where? Mm. how about father? wọ́n yìí celebrate èèyàn la isolation bẹ́ẹ̀ ni sa wọ́n lu àhámọ́ ni sa tọjọ́ tó bá jáde padà ọjọ́ ni wọ́n celebrate yẹ ata lórí ti celebrate ara isolation bí ẹ bá ń dúpẹ́ pẹ̀lú isolation ibo ló ti rí rí wọ́n yìí celebrate èèyàn bẹ́ẹ̀ ibi èèyàn lọ pé àmọ́ tí ó yọrí sí ni ẹbí kan fọkànbalẹ̀ ọ̀tìtẹ́ má fojú kan tó jáde wá padà tó ẹnikẹ́ni ti ń bẹ nínú àhámọ́ wọ́n isolate yẹ ni ọ̀wọ́ àmọye spiritual isolation tí ọ̀tá káwọn ọmọ ológo sí. oh, oh my god ọ̀gá sàmì ta ló sàmì ibi òfin ọmọ jáde jáde jáde jáde jáde jáde jáde. Amen. Jada. Amen. Jada. Amen. Jada. Amen. Jada. Amen. Jada. Amen. Jada. Amen. Jada. Amen. Jada. Amen. Jada. Amen. Jada. Amen. Jada. Amen. Jáde! Amen. Jáde! Amen. Jáde! Amen. Jáde! Amen. Jáde! Amen. Jáde! Amen. Jáde! jáde jáde jáde jáde jáde jáde jáde. jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde ẹgbẹẹgbẹ̀rún ọmọ ológo wà ní spiritual isolation. tiles of glorious women. wọ́n kàn rìn káàkiri ayé ni wọ́n ti isolate wọn. they are just wondering about the world they have been isolated wọ́n kàn káàkiri ayé ni. they are just moving on. place to another. wọ́n ti isolate ìṣẹ̀dá wọn. they have isolated their destiny. torí àwọn ọ̀wà àtàwọn ọ̀wà lọ́jọ́. they all have no day. àwọn olóṣù. there is no month. ṣùgbọ́n wọ́n rìn káàkiri ayé wọ́n retí ọjọ́ ẹ̀yẹ. but they expect the day of celebration. wọ́n àdẹ̀ mọ̀ pé báwọn ọba jáde láì isolation kò celebrate. nobody will celebrate them. torí wọ́n ń celebrate ara isolation. they don't celebrate a victim of isolation. ọ̀gá sàmì akẹ́dù yamaruwa. òfin wo lóde ọ. which law binds you. tọ́da ọdún ọ. iná gbẹ̀mí lálẹ́. hey. hey. Inaroma kayama salida. Eduke yeme riakaba. Aluma sagege yeme keba. Edudu gege yekeruada. Aluma kavaruda. Oh, Ayema makaya amakaba. Ade yeke dali marua. Masuda yali akaba. Eke yali marua. Eke edua yali maruada. Ake edua ya. Nínú àìsàn lẹ́sẹ̀ òkùnkùn. Tí wọ́n sọ ọ́ sí. Jáde níbẹ̀. Ah. Amen. Amen. jáde níbẹ̀. ibi ogun lẹ́yìn àìsàn lẹ́sìn ẹ̀sìn. where your household battle has later you. àkáyà ni màmá. ibi ogun agbègbè àìsàn lẹ́sìn ẹ̀sìn. where environmental battle has later you. Ah, ibi ogun ìlú àìsàn lẹ́sìn ẹ̀sìn. where your hometown battle has later you. ibi ogun ọ̀rẹ́ àìsàn lẹ́sìn ẹ̀sìn. where your friends battle has later you. ibi ogun wòlíì kan àìsàn lẹ́sìn ẹ̀sìn. where your we care battle has later you. báyìí lolúwa sọ. God says the Lord. talẹ̀ ni ọ̀sà mi. where you go to say. ó yẹ jáde níbẹ̀. wo mi àmọ̀ pé yẹn ló le jù. That's the worst part. ọmọ pé yẹn ló burú jù kò ní dókítà tí ó tọ́jú òun. no doctor take care of him. <laughs> àfi bọ́ bá lọ bá doctor jesus. he must go and meet doctor jesus. àwọn àyẹn ò ní àgbẹ̀ bí wọ́n ti ń bí àwọn tó wà tó àwọn àyẹn ní doctor. they have no doctor. wọn lẹni tí ó pìtì wọn. nobody to pity them. bẹ́ẹ̀ ni sà torí wọn ti isolate ìṣẹ̀dá wọn ti bí kan. ẹlòmíì wá wà ní spiritual isolation for twenty years ẹlòmíì wá mẹ́fọ̀ thirty years ẹgbẹgbẹ̀rún obìnrin retí ọkọ isolation ló wà wọ́n yìí ṣe wedding la isolation o ti rẹ́ni tó lọ ṣe wedding bẹ́ẹ̀ rí wọ́n yìí kì í ṣe wedding bẹ́ẹ̀ àbọ̀ o ti rẹ́ni ọ lọ ṣe naming kò possible kò pọ̀ torí wọn yìí celebrate àwọn ìsọlẹ́sọ àfìgbà tó bá jáde sí gbangba ìdí tẹ́lọ̀mẹ́ fi ń wọ́n ọmọ tí ò ní ọmọ nù nípa ìsọlẹ́sọ lọ́wọ́ ẹlòmẹ́ wọ́ kọkọrọ àìsọlẹ́tì àyànmọ́ rẹ̀ síbi kan ẹlòmẹ́ wọ́ sẹ́kọ̀ọ́ ìṣẹ́ ibi tá àìsọlẹ́tì certificate ẹ̀ sí ibẹ̀ náà lọ́wọ́ òun wá ń interview wọn torí we will get back to you ah, torí ẹni isolate kì í hmm. ṣiṣẹ́ hmm. àfẹ́ wọn lè tún dọ pé tọ̀ ó yá wá bẹ̀rẹ̀ ẹsẹ̀ lọ́la kọ́ wá jáde láì isolation pé tọ̀ i'm going to resume tomorrow mo fẹ́ bẹ̀rẹ̀ lọ́la mo ń lọ o ṣé hmm. wọ́n dà lóhùn ẹ̀kẹ́ pé mo jáde. i am out. èmi rò pé ẹ sọ̀rọ̀ ni o ẹ tẹ́wọ́ fórí ọ̀fẹ́ tẹ́ bá máa gbẹ́ ni sọ̀rọ̀ mo jáde mo jáde nínú yàrá òkùnkùn mo jáde mo jáde nínú àhámọ́ ayé mo jáde mo jáde mo jáde mo jáde mo jáde mo jáde mo jáde mo jáde mo jáde mo jáde mo jáde mo jáde mo jáde mo jáde mo jáde mo mo jáde mo jáde mo jáde lórúkọ jésù mo jáde lórúkọ jésù mo jáde mo jáde mo jáde mo jáde mo jáde mo jáde lórúkọ jésù mo jáde mo jáde mo jáde lálẹ́ yìí mo jáde alẹ́ yìí mo jáde lórúkọ jésù mo jáde mo jáde mo jáde lálẹ́ yìí mo jáde mo jáde mo jáde mo jáde mo jáde mo jáde mo jáde mo jáde mo jáde mo jáde mo jáde mo jáde mo jáde mo jáde mo jáde lálẹ́ yìí mo jáde lálẹ́ yìí mo jáde lálẹ́ yìí mo jáde lálẹ́ yìí mo jáde lálẹ́ yìí mo jáde lálẹ́ yìí mo jáde lálẹ́ yìí mo jáde lálẹ́ yìí mo jáde mo jáde mo jáde mo jáde mo jáde mo jáde mo jáde mo jáde mo jáde mo jáde mo jáde mo jáde jáde mo jáde mo jáde lálẹ́ yìí mo jáde lálẹ́ yìí mo jáde mo jáde mo jáde mo jáde ọmọ mi wọ́n jáde aya mi wọ́n jáde olóore mi wọ́n jáde lálẹ́ yìí wọ́n jáde ọmọ mi wọ́n jáde aya mi wọ́n jáde olóore mi wọ́n jáde alẹ́ yìí wọ́n jáde wọ́n jáde wọ́n jáde lórúkọ Jésù wọ́n jáde ọmọ mi wọ́n jáde aya mi wọ́n jáde lálẹ́ yìí wọ́n jáde ọmọ mi.

wọ́n jáde wọ́n jáde wọ́n jáde wọ́n jáde wọ́n jáde wọ́n jáde wọ́n jáde wọ́n jáde wọ́n jáde wọ́n jáde wọ́n jáde wọ́n jáde wọ́n jáde wọ́n jáde tọmọtọmọ wọ́n jáde tayataya wọ́n jáde wọ́n yá o iṣẹ́ mi wọ́n jáde wọ́n jáde wọ́n jáde wọ́n jáde wọ́n jáde wọ́n jáde wọ́n jáde wọ́n jáde wọ́n jáde amen ẹ gbàdúrà ẹ̀yin ẹ̀mí àtakò. you spirit of antagonism àbẹ́yẹ yẹn ti ń tògbé ni láyédè sọ wà mí wo mẹ́sà ẹgbẹ́ ẹgbẹ̀rún dìbò ọ wọlé wọn nullify rẹ̀. táwọn people contested the imam but it was nullified. Eh? they are nullified. <laughs> jẹ́ kí n ṣàlàyé tí n bẹ nínú àjò àyànmọ́ fún ọ. let me explain what is in there. of destiny. you must not step down. o gbúdọ̀. and you must be a prayer warrior. o gbúdọ̀ jẹ́ ládùúgbà. jẹ́ n ṣàlàyé fún ọ bá a bá sọ wípé ọdún yìí ni ọdún rẹ tó máa rè tí ipò bá ń bẹ níwájú ẹ tó bá jẹ́ èèyàn márùn lẹ́ẹ̀bẹ̀ lórí ẹ tó o bá ti lè dúró fẹ́nìkan pé lọ ná ẹni yẹn lọ nìyẹn o ti fi sáà tọ́tọ́ sí ọ̀tọ̀rọ̀ nìyẹn alákọ̀ọ́kọ́ nìyẹn sẹ́ẹ̀ mọ̀ pọ́kàn nìyẹn jẹ́ wọ́n á lọ sínú spiritual life go uh, so spiritual life now wò mí sà ẹgbẹ̀ẹ́gbẹ̀rún dìbò adóníjà ló dìbò tó wọlé àwọn wòlíì tún confam confirm it. Adonija. Adonija. Odibo. You contested. Ọ̀nà Sọlọ́mọ́nì lánàá bolẹ̀. You defeated Sọlọ́mọ́nì Sunday. Everything ló fi kọ́lí báyìí. Lọ́láìsì victory. Ọ̀gá dáadáa. You are so tall. Ọmọ àwọn àjòyè bá sọ̀rọ̀. You know how to talk to kings. O ti rí olórí wòlíì. You see. Olórí wòlíì gbé òróró dání. And he was your doctor. Wọ́n rọ òróró lé lórí. He wanted to anoint him. Ṣùgbọ́n ọmọ ẹ̀yìn olórí wòlíì. For his disciples. Oná lọ́lífà gbogbo ẹ̀ lẹ́sìn. Lọ́lífà all disciples. Wòmẹ́sà. Káì bọ́ ọ bá ń lé ògo máa lé àdúrà be praying as well. o to wo mesa o lè qualify. you might be eligible ṣùgbọ́n má gbàgbé àwọn tó lè nullify. don't forget those that can nullify hey, qualify <laughs> qualification qualification. pé bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ yẹn ti lè qualify yẹn ti lè nullify rẹ̀ pé o qualify lóòótọ́ tó bá nullify rẹ̀. but you are nullified. now tí wọ́n bá ti wá nullify rẹ̀ ọkàn máa japa mọ́nú ni sà. torí bó ti wà látètè kọ́ ṣe. ló ń bẹ ní ìsìn. bẹ́ẹ̀ ni sà ọ̀gá ọ̀fà tá àtakò. arrow of opposition. lára rẹ. in your body. ọba iná jáde. amen. lára ẹsẹ̀ yóò bá iye ọ̀sá. it is too deep. tó now mi mà ká varu amadaya. abba fada. èló mẹsẹ́lì kava. yes. àkáyà maruada. yes. tó náà. báyìí. adọ́nijà ń kígbe pé mo dórí ìtẹ́. wọ́n gbé lọ wọ́n gbé lọ sí stadium. they took it to stadium. wọ́n jókòó ní stadium. they took the seat there abiatari àlùfáà ọwọ́sọ wòlíì gbogbo àwọn èèyàn tó lọ́wọ́wọ́ wọ́n pa màálù kódà <laughs> wọ́n mú aṣọ wọ́n mú aṣọ wọ́n dẹ̀ dùn ó wọ́n ń ṣàjọyọ̀ pé àbàbà jọba lónìí oh, ah, ẹ̀rọ bàbá wájú ọba ẹ kú lọ́nà bàbá ń bọ̀ lọ́nà mẹ́ lọ wájú lọ́nà mẹ́ lọ sẹ́yìn sẹ́ẹ̀rí ọmọ wòlíì kékeré igi téèyàn fojú rẹ̀ náà máa ń gúnyàn lójú ah, ọmọ wòlíì ẹnìkan fọ́fọ́ ní máa ń nọ́lífà yẹ fọ́ọ̀tì ẹ̀ tí gbogbo ayé fi nọ́lífà rẹ̀. Ah. Jesus Christ bí àtakò bá dìde ẹni kékeré tẹ fojú di oní ọkọ̀ọ̀kọ̀ dìde àtakò But ọ̀dàrẹ́ tẹ́nibọ́dì anybody can start against you so wàá múra láti rí i pé ní spiritual realm ọkọ̀ ní báyìí bọ́ọ̀ bá kọ́ ní báyìí physical realm wọ́n máa nọ́lífà rẹ̀ ní spiritual realm bọ́ọ̀ bá múra sa ọ̀gá agbára àtakò nínú ayé body. agbára yẹn gbin. Inonda. Yamaka fadali marua kava yamasa àkẹ́yà gbogbo ọ̀fà àtakò nínú àgọ́ rẹ̀ ọ̀fà yẹn gbiná dànù. ọmọ wòlíì tí a fojú ní tí wọn fẹ́ sí nílé Nathaniel ọmọdé ni o. a very young man. àti àwọn ọkùnrin alágbára àti solomoni ọkùn rẹ. lọ́ba ọba kó àwọn bíi mélòó kan. ìgárá sọ fún mi ọba dafidi ọ̀gá sẹ́ẹ̀mọ̀ pé ń jọba lónìí ẹ̀yìn sílẹ̀ ti darúgbó ìmọ̀ nìyẹn sẹ́ẹ̀rí bọ̀gá wa olórí wòlíì abiatari gbogbo èèyàn ló kó lọ gbóru àwa nìkan ni òkó lọ kò tó pẹ́ sọ́lọ́mọ́nì ọmọ rẹ ọ̀gá ẹ̀ nọlifá ìbò rẹ̀ dábìdì ọ̀sì màgbà ti dé kọ́ ọ̀gbìn kankan kí ló dé tí adọ́nìgà fi jọba nọ́mbà sọ fún dábìdì pé ṣé bó o ti sọ pé ọmọ rẹ ni sọ́lọ́mọ́nì ni ọ̀jọba dábìdì ni èsè mọ́ sọ ni àwọn lẹ́sọ̀ ó lé mi ọ̀mọ́ àwọn lẹ́sọ̀ ó ní ọmọ mọ kankan àwọn lè sọ ó ní tí ń gbé ẹṣin lọ wọ́n ní wọn ò gbé ẹṣin lọ tí ń gbé fèrè ó ní wọn ò gbé fèrè ọ̀dà ẹgbẹ́ Solomoni wa Solomoni bá tún káwọ́ gbéra ọ̀gá sọ̀rọ̀ Solomoni bá ní wọ́n ń jọba wọn àfẹ́mi láti Ankara àwọn wá fún ankara lọ wá ń bínú sí i aṣọ ló ń sunkún wa àwọn kan tó yí padà pé níbo aláwọn ni ọ̀gá ẹgbọ́n ẹ̀yin lẹ́jọba hmm. ojú gbogbo Ísírẹ́lì wú ọba ẹ̀dá ọkọ̀ Sólómọ́nì wọ́n sì wọ́n wá ní Dáfídì Dáfídì lọ́dà ẹgbẹ́ sọ lọ́sórí ẹ̀ wọ́n bá gbé bọ̀dá sọ lọ́sórí ẹ̀ ẹnìkan sàmì èkéde yèmẹ́sẹ̀dá ọ̀fọ̀ àtakò lára rẹ̀ ọba iná jáde ọjọ́ ti yá kúrò lórí ẹ̀. Ah, ó dẹ̀ ń dùn mọ́ mi. ó ń dùn mọ́ ọjọ́ ń lọ ni wo mi sà wọ́n bá pé bọ̀dá sọlọ́ bọ̀dá sọlọ́ bò ni wọ́n ní wọn fẹ́ mi lágara sọ̀rọ̀ àǹkárá là ń sọ yìí ẹ wo ẹ tún ẹ sin sí ẹgbẹ́ bọ̀dá sọlọ́ sórí ẹ ní bọ̀dá sọlọ́ bá jókòó wọ́n ní ẹ fọ́ fèrè sẹ́ẹ̀rì ìgbẹ́ fèrè tí wọ́n fọ́ mi ariwo fèrè yẹn wọnú stadium lọ wọ́n ní kí ni ṣẹlẹ̀ láàfin wọ́n ní bọ̀dá sọlọ́ jọba adọ́nijà ní kílódé àti abiatari àti gbogbo wọn wọn túk Isaac wọ́n nọ́lífà yẹ̀ lẹ́sà adóníjà tó wọlé Solomoni sì take over adonija dẹ̀ di dèdèrè ọwọ́ agbẹ̀yìn kùlé ilé alámọ̀ ọgbẹ̀yìn hmm. gànà ilé kókó ọwọ́ àwọlé lọ́wọ́ àlọ́ sunrun lálẹ́ kò lè sùn tílẹ̀ fi mọ́ ọwọ́ àlọ́ dọ̀bálẹ̀ fún Solomoni pé ẹ̀gbọ́n tẹ́wọ́n làgbẹ́ o ọwọ́ àlọ́ pẹ́ Solomoni pé ẹ̀gbọ́n kábíyèsí mo kí yín sà your excellence sà torí wọ́n nọ́ọ́lì fàyẹ̀ lẹ́sàn-án akẹ́dàjàmà ọ̀fà àtakò arrow of opposition lára rẹ̀ ọba ìnájáde yamakabaru amala likaya ìwọ tẹ sùn láàárọ̀ wọn ná nípa yẹ lẹsàn ni sọrí ọ mẹ́ta lè sùn lò ọ lójú ju <laughs> kí ni o kó èbó tó gbé nínú àfi bloody civilian náà ó lo ojú ju ó lo òkùnkùn ó lo òfo gbogbo bí ọlọ́run ti ní kọ́ máa ṣàkóso ó náà wá bíldì nǹkan mẹ́ta nǹkan mẹ́ta tó bíldì ó fi wọ́n ṣe àkóso iná kàbọ̀rú àmà àkéyàmásá their father. ẹnìkan sàmì. somebody say amen. mo sọ tẹ́lẹ̀ sí ọ. I prophesy to you. odidi ẹ̀mí àtakò. a whole spirit of opposition. akẹ́yà maria náyà kaba nínú ara rẹ̀ ọba iná jáde. láàrin ìgbà tí èsù kú àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìjọ. when David assembled his army. he went to heaven. ọwọ́ àlọ́ sí ẹ̀ lẹ́sàn. he went there to contest. ọwọ́ àfi èsù dàbí ọ̀nì. Devil was like irudi rẹ̀ alligator. ó seventy percent he still he still àwọn angẹ́lì wọ́n wá jókòó lórí irú díẹ̀ àwọn ló fi ó kó wọn wáyé sẹ́yìn kó ti dìbò báwọn wọ́n wá bí pé ọ̀gá kí ni plan What is tẹ́ ní ó ní kí ló kó olúwa wọ́n ní ọ̀gá ògo ní níbo lolúwa ń gbé ó ní ọ̀run ni ọ̀dà mo fẹ́ jẹ president I want the mo fẹ́ kí ẹlẹ́dàá ó ṣe vice president wọ́n ní bó lẹ́ ti ṣe ebo lọ́dà yín ó ní yín ò ní kankan onídìí kò yẹn ọ̀ma ta mo fẹ́ lọ ọ̀run wọ́n ní bó lẹ́ ti ṣe màá lọ sínú ọ̀run lọ níbi ọ̀gá jùlọ màá gbé ìtẹ́ mi ga jù tó lù wá lọ more than gospel. wọ́n ní tẹ́ ẹ bá wá gbé tẹ̀gájọ́ olúwa lọ kí lápè yìí ẹ máa pè mí lọ́gàá ògo jùlọ ọlọ́run ni àbí àbáyé ń sí ọ́ ni ah, ah, ìwọ tí mo dá ọ̀dà bí n bá ń lọ bọ́ ọjà insult ni wo michael lọba ẹ lọ Deal with him. wọ́n kàn àpí àwọn ajú ẹ and they appear before him wọ́n kàn padà láti àìsáyà from àìsáyà ni wọ́n ti wọ The end of revelation wọ́n ja ìjà láti àìsáyà they rise from the book of àìsáyà àìsáyà ló ti bẹ̀rẹ̀ ìjà start from there orí kẹrìnlá hmm, fourteen thirty for past ten ọwọ́ revelation twelve ni wọ́n ti ẹ̀ ń dìda ọwà bẹ́ẹ̀ ni sà hmm. wọ́n jà wọ revelation wọ́n wá bàjà wọ́n bi léèrè pé àwẹ̀ kí lọ fẹ́ fọlọ́n ṣe onídà ọlọ́ọ̀ni èmi tí mo dá ayé àtọ̀nù èyí ní àti bọ́ ọjà michael ọdí pẹ̀lú ẹ̀ nígbà tí yẹn àpìà káàdá yìí màkà ó sọ fún pé àwẹ̀ padà sínú kòtò ibi ilé rẹ̀ wà nìyẹn kí gbogbo ayé ọmọ sẹ́pẹ̀ fún ọ ah, eh, tó bẹ̀ tó rí fi tẹ́lẹ̀ wọ́n wá gbẹdẹ́bẹ̀ sà nígbà tí wọ́n bá bàjá. the fight with him. ni èmi ò ní bọ́ ọjà. aborí ẹ ó ní nípa kíni wọ́n ní torí ẹ̀jẹ̀ jésù wọ́n ní kí tún ni wọ́n ní torí ọ̀rọ̀ tá n sọ jáde lẹ́nu ojú ẹsẹ̀ tí wọ́n sọ bẹ́ẹ̀ a bá dá èsù padà sínú ọ̀gbun nísàlẹ̀ àwọn èèyàn tó wá rí inú ayé sọ pé ah, ah, àwẹ̀ bó ló ṣubú ìwọ tó máa ṣe gàba lé wa lórí ẹnì kan sàmẹ́ ogun kan jẹ gàba lé ọ Praise the Lord. Ogun yẹn ṣubú níwájú rẹ̀. Amen. Ajọ́ máa ń lọ díẹ̀ oh, díẹ̀. Màkà Bàrúwàdà hmm. sálọ ṣẹ́jú bíi márùn-ún sí i. Màkà Dàrúwàmà ó ṣubú wánú lẹ̀. Ìfẹ́. Wọ́n nọ́lí fà yìí ẹlẹ́sàn rẹ̀. <laughs> láìláìdé wo mẹ́sà hmm. ọ̀tọ̀ ni kẹ́yìn ò qualify ọ̀tọ̀ ni kọ́ta ò nullify qualification oh, bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà o qualify fọmọ bíbí ọ̀tá lọ nullify ló fi wọ́n o qualify fún ilé ọ̀tá lọ nullify ló fi rílé bọ́ àkáyà maru àkàbà o qualify fún mọ́tò ọ̀tá lọ nullify ló fi ríra iṣẹ́ rẹ qualify láti jẹ gàba nítorí ọ̀tá nullify iṣẹ́ rẹ fi ń ṣerú lóbi àwọn ṣẹ́ o qualify fún gbéyàwó ọ̀tá nullify báyìí olófin dàbí ìgbà tí èèyàn fi ń tiraka àkẹ́ yamarua dá yamarua ẹnìkan sàmì mo gbàdúrà lónìí agbára tó nọ́lífà rẹ níbi ìṣeré bọ́ọ̀ bá sàmì agbára yẹn gbiná náà gbogbo ọfọ àtakò lára rẹ ayékéde yẹmẹrú adálema kabaro kẹdá ẹgẹ yálẹmàrú makabada yamasali kẹrùwà elumekeba yamasada anamaru akabaru amasada elumekede yemarua ọfà yẹn báyìí náà jẹ bí wá think deep o lè pray deep. if you don't think deep you can't pray deep. bẹ́ẹ̀ sà ọlọ́gbọ́n orí sàn jọ lọ́jọ́ orí lọ. the wise one is better than he that is full of faith. olórí rẹ sì sàn tó lórí pípé lọ. is preferable to a lórí person. torí gbogbo ohun tí olórí pípé bá tọ́jú olórí rẹ ní ah. ọ́fíìsì. we need to bá lọ́jọ́ lórí bí ọba mọ́tò lórí kò ní ogun tó ti ń jà. he will not think about his battle. ogun tẹ̀yìn ò ti ronú bọ̀ rẹ́dì láti sẹ́. he is not ready to win the battle. ẹnìkan somebody is watching and saying amen. gbogbo ọfà. every arrow. àtakò. of opposition. lára rẹ ọba iná jáde. adayake dalimakaba. Kabaruada. Egeyali Mesele Kapa. Eloma Kavayama. Elome Kevaroma. Ada Yamarua Kaba. Ege Yale Keruada. Mosotele. Ọfọ àtakò. Nínú ayé rẹ̀. Ọba iná jáde. Agbára tó nullify rẹ̀. Ní yàrá tó ti qualify fún. Báyìí lọ́lúwa sọ. Agbára yẹn lọ náà. Àkàrò máa dá yàrá màrú àkàbà. Èké yàrá màrú àkàbà. Oh, yes, Lord. Elumeru ekeda yamakaba. Adayali maruada. Egeye maruakaba. Adayali maruakaba. Gbogbo rere Yes, qualify fún. Ọyẹ gba ire yaba ọjọ́ mọ̀ pé wọ́n nullify ọmọ Sọ́ọ̀lù. the child of Saul was nullified. ni David bi take over. that was why David took over. Jonathan kọ nígbà Sọ́ọ̀lù kú tí Jonathan kú tán. after the death of Saul and Jonathan they appointed another man as a king. ọba bá tún jẹ he was enthroned. ṣùgbọ́n jọ́ tí wọ́n nullified rẹ̀. they will be nullified. olórí ogun Sọ́ọ̀lù. the captain of Saul. ó nullify rẹ̀ pé ìwọ o ọba mi dobe. ó sì lọ bá Dáfídì. ó ní ìwọ lọ́ba. ó ní mo ti pè àwọn ìgbìmọ̀ jọ. a ti parí ìpàdé tó ti jọba. wọ́n nullify rẹ̀ sá. tó ń gbà wọ́n nullify rẹ̀. àwọn kankan jáde ńjọ́ kan. wọ́n dẹ̀ bẹ́ orí ẹ̀ dànù. wọ́n dẹ̀ yan kí ẹ̀ dànù. torí bí wọ́n bá ti nullify yẹn. ẹ̀mí ẹ̀yìn ò dè mọ́. ó sẹ́yìn kọ́lífà ẹ̀fọ́ tí wọn ò gbélé yẹn lọ́wọ́. wọ́n tó máa lépa ẹ̀mí ẹ̀yàn they will be planning to get rid of take over. báwo ni bí wọ́n ṣe ó wo wo wọ́n náà wo bí wọ́n ṣe pa ọmọ ọmọ ẹ̀gbọ́n Solomon yẹn ó ní Solomon ṣe padànù ni. how you kidding. toro ti o ti ma po lu. because he need to be mi ní yàgò bàbá wa. give me the wọn ò rí bí wọ́n ṣe waste. the guy wo mi sọ ọba ti qualify fún kan tí wọn bá ti lè nullify rẹ ẹ̀mí rí òde lórí ẹ. your life is not safe as touching it. fún mi ó ní òun fún Ọlábígẹ́lì ó ní fún mi ó ní ọba gbà tí ọba lọ́wọ́ mi ẹ̀sà ìmọ̀rú àkàvọ́ àrùn àmàdáyà ìnẹ́ẹ̀mẹ̀ sẹ́ẹ̀lì kàpá. agbára ti nọ́lífàì rẹ̀. God is nullifying you. ní yàrá ìjẹ́ èèyàn. in your room agbára yẹn lanà dà. Amen. Adé yàrá màkàbàrúà. Ohun tó kọ́lífàì fún. Wọ́n tẹ̀ eligible for. Èké yálì màrúà dá yà màrúà dá. Elúmẹ̀sẹ̀ dá yà kàpá. Agbára tó ní òṣèṣe. Agbára yẹn lanà dà. Amen. Agbára yẹn lanà dà. Amen agbára yẹn lana agbára yẹn lana agbára yẹn lana agbára yẹn lana agbára yẹn lana agbára yẹn lana agbára yẹn lana agbára yẹn lana agbára yẹn lana agbára yẹn lana agbára yẹn lana agbára yẹn lana agbára yẹn lana agbára yẹn lana agbára yẹn lana agbára yẹn lana agbára yẹn lana agbára yẹn lana agbára yẹn lana agbára yẹn lana lánàá ó yá gba ẹ̀tọ́ rẹ. I receive it. sọ pé mo gbà. I receive it. sọ pé mo gbà. I receive it tonight. sọ pé mo gbà. I receive it sọ pé mo gbà. I receive it. o ò rí bí wọ́n ṣe nullify Rubeni. Look at how Ruben was nullified. wọ́n kó ògo rẹ̀ láwọn ọmọ Joseph lọ́wọ́. His God was given to the children of Joseph. wọ́n sì gbé ògo rẹ̀ láwọn ọmọ Joseph lọ́wọ́. wo Ephraim. Look at Ephraim. Manasi àti Ephraim. àwọn já ògo Rubeni gbà. They are joy the glory of. Ephraim wọ́n tó nullify rẹ̀. He was eventually nullified. nígbà tí wọ́n fẹ́ nullify rẹ̀. When was he nullified? wọ́n rán ẹyẹ ajógògbé. They sent a bird that, that still glory. <laughs> fẹ́yẹ̀ kan bẹ tí máa jí ògo. Yes. gbọ́ gbogbo ẹyẹ jogojogo àwọn ẹyẹ jogojogo tí máa ń fò ládùúgbò rẹ oh, iná mọ́ wọn lálẹ́ wọ́n pe ẹyẹ ajogogbe. they call this bird. wọ́n rú ẹbọ fún. they make sense. ẹyẹ ajogogbe ní sẹ́ kílẹ̀ fẹ́ bẹ̀. wọ́n là fẹ́ kọ́ wọlé sí Ephraim la. enter the life of Ephraim. ewo gbogbo ògo ti dá Jacob gbélé Ephraim lọ́wọ́. Eh, eh, Jacob gave to him. ẹwẹ́ ẹyẹ ajogogbe. I look at this bird. ó dẹ̀ ní ó sí à. ó dẹ̀ wọlé sí wọn la nígbà wọlé ṣe fúra mọ̀dà wà á kan bíbélì kan yí padà ni ó yí ògo kúrò lórí ẹ̀ ó ní bàbá ṣe ti fúra mọ̀ ni ògo rẹ̀ ó fò lọ bí ẹyẹ eh, eh. wọ́n mẹ́sà ọkùnrin ọ gbọ́dọ̀ jí aládùúwà kó o sì gbóná nú ọlọ́run ọ̀gá ibi ogún ká ọmọ àánú yọ ọ jáde. Amen ibi ogun ká ọmọ àánú yọ ọ jáde anakẹyẹ mẹsẹdẹ yẹ kẹrù mẹkẹ badak alulu makaba ya makaba ibi ogun ká ọmọ àánú yọ ọ jáde ibi ogun ká ọmọ àánú yọ ọ jáde àánú yọ ọ jáde àánú yọ ọ jáde àánú yọ ọ jáde àánú yọ ọ jáde lọ gba ẹ̀tọ́ rẹ ọ̀gá gba ẹ̀tọ́ rẹ bẹ́ẹ̀ tọ́ rẹ bẹ́ẹ̀ tọ́ rẹ bẹ́ẹ̀ tọ́ rẹ bẹ́ẹ̀ tọ́ rẹ bẹ́ẹ̀ tọ́ rẹ bẹ́ẹ̀ tọ́ rẹ bẹ́ẹ̀ tọ́ rẹ bẹ́ẹ̀ tọ́ rẹ bẹ́ẹ̀ tọ́ rẹ bẹ́ẹ̀ tọ́ rẹ bẹ́ẹ̀ tọ́ rẹ bẹ́ẹ̀ tọ́ rẹ bẹ́ẹ̀ tọ́ rẹ bẹ́ẹ̀ tọ́ rẹ bẹ́ẹ̀ tọ́ rẹ bẹ́ẹ̀ tọ́ rẹ bẹ́ẹ̀ tọ́ rẹ bẹ́ẹ̀ tọ́ rẹ bẹ́ẹ̀ tọ́ rẹ bẹ́ẹ̀ tọ́

ọ̀nà rẹ là ọ̀nà rẹ là ọ̀nà rẹ là ọ̀nà rẹ là ọ̀nà rẹ là ọ̀nà rẹ là ọ̀nà rẹ là ọ̀nà rẹ là ọ̀nà rẹ là ọ̀nà rẹ là ọ̀nà rẹ là ọ̀nà rẹ là ọ̀nà rẹ là ọ̀nà rẹ là ọ̀nà rẹ là ọ̀nà rẹ là lọ́sẹ̀rẹ̀ ọ̀nà rẹ là lọ́sẹ̀rẹ̀ ọ̀nà rẹ là ọ̀nà rẹ là rí ànúgbà rí ànúgbà rí ànúgbà àdúrà rẹ gbà rí ànúgbà àdúrà rẹ gbà rí ànúgbà àdúrà rẹ gbà lọ́sẹ̀rẹ̀ sẹ̀rẹ̀rẹ̀ sẹ̀rẹ̀rẹ̀ sẹ̀rẹ̀rẹ̀ sẹ́rẹ̀ sẹ́rẹ̀ àdúrà rẹ gbà bẹ́ẹ̀ ni kò rí ògo forúkọ olúwa gbogbo ẹ̀yin tí ọ̀run ń lò fún programu yìí ẹ̀ ní sáláì ẹ mọ̀ ga ni àṣírí ọlọ́run ò tú rí àṣírí yín ò ní tú ẹ̀yin tẹ́ ń sí ààrẹ ni ẹ̀yin tí ẹ̀ mú mọ̀ràn wá lọ́nà káàkiri lọ́nà mi ẹ̀yin tí ẹ̀ ń gbé programu yìí pé ẹran kan bẹ́ẹ̀ ẹran kan báyìí ni àti ẹ̀yin tí a jọ ń ṣe programu yìí mo gbàdúrà ẹ mọ̀ ga ni ẹ ní wálẹ̀ ẹ mọ̀ gani, ni ẹ̀yin silent water ẹ mọ̀ gani, ni gbogbo ọmọ ọlọ́run pátá ẹ mọ̀ ga dání ogun òkùnkùn kò ní borí yín nàìjíríà gbà àtúnṣe nàìjíríà gbà àtúnṣe àfẹ́ ogun oh, ẹni tí òrogun rí ní kígbe ogun ogun ìsentọ́dà ogun a máa jẹlẹ̀ ọbarun bí ogun bá jẹlẹ̀ ọbarun kò bá dáa gbogbo ìlú tí ilẹ̀ tí ẹ̀jẹ̀ bá ti wọ̀ tọ́ bá ti pọ̀ jù kì í mú ntọ́dà jáde mọ́ ìbẹ̀rẹ̀ ogun lèèyàn rí o kò sẹ́ni tọ́mọ kàn parí ẹ̀ tó ọlọ́run àlàáfíà ọ̀yá jọba jọba fúnra rẹ olúwa ibi tó yẹ kó o wọ̀ lórílẹ̀‐èdè yìí ibi tó yẹ kó o mì ibi tó yẹ kó o fàtú ibi tó yẹ kó o gbìn eh. olúwa la orílẹ̀‐èdè yìí já fúnra rẹ la orílẹ̀‐èdè yìí já fúnra rẹ la orílẹ̀-èdè yìí dá gbogbo ẹnikẹ́ni tí ń yọ orílẹ̀-èdè yìí lẹ́nu ẹni sọra rẹ di ogun fún orílẹ̀-èdè yìí ọlọ́run yọ wọ́n lẹ́nu ah, olúwa wo ìwọ tí ọdọ́run àtayé nípa agbára ńlá rẹ àti nínú apá rẹ kò sóhunkóhun tó ṣòro fún ọ gbogbo ẹni sọra rẹ di ogun ọlọ́yọ wọn lẹ́nu ẹ̀mẹ́mẹ́ má gbàkóso orílẹ̀-èdè yìí ò gbọ́dọ̀ dá dàrú ọlọ́run jẹ́rìí ara rẹ̀ ọlọ́run àlàáfíà kọjọba ọba àlàáfíà kọjọba bẹ́ẹ̀ ni kó rí ògo forúkọ olúwa ògo forúkọ olúwa ògo forúkọ olúwa ìpàdé àánú lè ṣe ọlámọnú tó ọtí máa pa ń bá àwìdú ẹni tẹ̀lé ìmàkú àfáyà masali àkàbà wò aago méje ní padà bẹ̀rẹ̀ lọ́la o má fi tara tara sùn àdúrà ló máa ń gbà kì í sàgbára àdúrà ló máa ń gbà gbà kì í sagbára prayer without ceasing is a winning without ceasing àdúrà láìsinmi ìṣẹ́gun láìsinmi ni so if you want to win the bat, win the battle o bá fẹ́ ṣẹ́gun náà oh, you must be a prayer warrior o gbọ́dọ̀ jẹ́ àfàdúrà ṣẹ́gun so tọ́ ìwọ sà ogun tó dákẹ́ tó ń wò níran ní gapá ogun tó bá ti dojúkọ yọ̀ọ̀rì apá rẹ̀ lẹ̀ tòrè yẹ ọ̀tá lè yí ọ̀tá lè yẹ wọn sọ wọn da láìlágbára sọ wọn di akúrẹ̀tẹ̀ kọ́ sọ wọn darọ nígbà yẹn ni wàá jẹ gàbálẹ̀ wọn lórúkọ Jésù yóò sì dára fún ọ ní ọ̀la máa múra lẹ o mú èso rẹ àti omi rẹ lórúkọ jésù ó ní ẹ̀rí bolúwa ti mẹtẹ mi ẹ wa ẹ̀yin tẹ́ ń bọ̀ lọ́nà jẹjẹ tọ́ba ti dé ìwòrò òdù béèrè léèwé bísọ philip academy tọ́ba déwájú léèwé yẹn yànnà kan bẹ́lẹ́gbẹ́ léèwé yẹn tọ́yà wọlé wà á rí àwọn ọlọ́kadà mẹ́ fọpọ́n lọ sí èsì mọ́jẹ̀mú àánú tọ́wà ní adélubi èrìà mo fi ọlọ́run bẹ̀ ọ́ tí wọ́n bá ń sẹ́ndì mẹ́sẹ̀gì kọ́ sanwó sọ́fánẹ́jì èmi kọ́ o èmi ọmọ kankan o mo máa ń tẹnumọ́ lójoojúmọ́ o kèé sèmi o tàbí wọ́n sẹ́ndì friend request èmi kọ́ o èmi kọ́ o That's not me. That's not me. scam ni wọ́n block wọn ọ̀tọ́ ọba fẹ́ join program lọ kílíkì lórí Prophet Taiwo Ojo Live àbí CAC covenant of mercy tọ́ ọba ti débẹ̀ wàá kàn tọ́ ọba ti dán wàá kàn like. you like the page wàá kàn like tọ́ bá ti like tọ́ bá ti bẹ̀rẹ̀ wọ́n á máa kọ́ notification á lè jọ máa gbàdúrà àdúrà rẹ gbà o ẹ ní ẹ̀rí o alẹ́ ilẹ̀ ti sún ó lè pe mọ́ torí àgbà ti dé lórúkọ Jésù yóò dáa fún ọ yóò dáa fún ọ mo gbàdúrà yóò dáa fún ọ àdúrà rẹ tó ti gbà kò ní ní dènà alẹ́ ìtọ́ sùn ohun tó yẹ kọ́ ọ mọ̀ nípa àrìn àjò rẹ Ọlọ́run máa fi hàn ọ́ Ọlọ́run máa fi hàn ọ́ ó sì ní ẹ̀rí Jésù Olúwa wa hallelujah méje ọyọyọyọyọ yo Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah.